gbàdé pé wọ́n fi ń ṣe sàárà láì ṣe kàrà àbásìkò tẹ́kan káàsà lágbàlagbà báyìí tẹ́ wọn mọ́lẹ̀. bala wọn kọ̀ǹgá wà tó so ẹ̀rọ amabẹ́ o ẹ ti pọ̀pọ̀ pọ̀. lẹ́kọ̀ọ́ ọ̀gá ń gbà. ẹ̀rọ ń gbà. la orúkọ súná mi mọ́ mi lórí kò ṣe sáwó nìkan sáwó bánà bánà tó fi ń gbá tẹ̀bù tẹ́nísì kí ló dàlù yìí ìtọ́ ni kódà kò ṣètò èmi nìkan ìtọ́ gbogbo ilé ni group of company ìtọ́ síbẹ̀ ṣé mo fẹ́ ní òòrì mi níbi tí mo dúró bì kí ló dé tí o sọ fún mi pé à sẹ́ńtà mi mo dúró sí o kò ṣe ráìtì o kò ṣe lẹ́ẹ̀tì o. ohun tó ṣe sí mi ó dá ìtọ́nu mi àwọn tó bá rí abá ẹ kẹ́ńgbà tí ilẹ̀ bá mọ́. aláboyún méjì ni kò sí ní wàá gbà nítò aláboyún tó tíìkì gan bí omi ògì ló wà bẹ́ẹ̀ báyìí èmi gan mo ti sick láti lásìkò tí ibà ń ṣe mí tó bá rí kọ́lọ̀ ọ̀tọ̀ yẹn èmi gan tí mo dẹ́rù bá mi bá mo dà. Ah, ká tún dúpẹ́ mi o sáwó tí ò ṣe bọ́ ẹgbẹ́ bọ̀ mo gbé dání mọ̀nà síréètì náà gbé táwọn ìkọlọ́ máa wí. ṣé àwọn ọmọ yẹn lágbára ọlọ́run. àwọn tiẹ̀ lọ. bí ọlọ́run bá dé ní òjijì kejì fún un bá dé. kí ló ń ṣe ọmọbìnrin sọ ìyá mi rè. bọ̀dá mi ẹ ní sùúrù náà bọ̀dá mi. àkórí òfin bọ̀dá mi ẹ ní sùúrù náà. máa fọ orí ẹ. sori mi ṣe bu ẹ so yìí tí o bá ti pé mi fẹ́ ní mọ́dọ̀ kiri fún yẹ kí n la ń gbòkó kú sílẹ̀ sí i tí n bá ti pa gbogbo páàkì ẹ̀ kó kó gbogbo ẹ̀ pátá. bọ́dà mi ẹ̀jọ̀ ẹ̀ ní sùúrù náà ẹ náà ìfọwọ́n ará àdúgbò wa kò kí ìwọ ọ̀dà àjọ máa ẹ̀yẹ́ bá mi bẹ́ẹ̀ ẹ̀yẹ́ bá mi bẹ́ẹ̀ kó àtúntà. ẹgbẹ́ ẹgbẹ́. ó tún fẹ́ máa pariwo àbí kí ló dé wàá pariwo títí o fẹ́ kí tó ń pè lọ́kọ ẹ̀ tó ń bẹ́lẹ̀ jàyàn alámòjútó lásán lásán tó ń bẹ́lẹ̀ jàyàn. ó mọ̀ pé ká ló ṣe sá ó fi èmi nìkan sílẹ̀ lọ́rùn ó wá gbẹ̀lẹ̀ ayé lóko ẹrù èèyàn méjì ó sọ di ẹrù ẹrù ẹ̀mí kan àkìlọ̀ dé ó ṣe dájú báyìí ọ̀dọ́ ju àti àwọn yẹn ó wá jókòó sílẹ̀ ayé olóhùn wọ̀ mọ́ ó lérí o ó lérí rárá má jẹ́ kí n tàn ẹ́ tó bá kọ̀ tó bá lò wá lẹ́rọ̀ ọ̀wá ní gbogbo pa nígbà tí mo bá máa fi ojú ẹ rí èèmọ̀ wá bá mi. ó bá mi kí ni mo wá fẹ́ sọ wípé ní orúkọ Jésù gbogbo ọ̀rọ̀ rẹ̀ yóò sì dà ní. ẹ dúró ẹ dúró ẹ dúró olùṣẹ́jú bẹ̀rẹ̀ ó bá yín gbé omi kó òkè ẹ̀yin gbé omi lọ sókè òun wá bá yín gbé omi kó. ìwọ ọmọbìnrin wọn ṣàánú èèyàn ló wá sí ṣọ́ọ̀ṣì nítorí ọjọ́ ọ̀tá ní ká ṣàánú rẹ̀. ṣé èmi ni mo kó bá ẹ? ẹ̀rẹ́ ọlọ́wọ́ ẹ tó bá lóṣogbo kàmá ọdún màmá bí ó máa ní jẹ olùṣẹ́. Mom. Yes, sir. Daddy. Yes. Kí ló fà kẹ́ méjèèjì tẹ dúdú tẹ́mi nǹkan kan pupa? Jìn Jìn Genetic problem. Kí mọ̀ fún jẹ́ jìn? Àṣetò ń lọ sùn, á lọ abẹ mi lè fún ẹ. ó lè hùwù bòròrò ẹ̀rí bọ́ọ̀ olóògbé nìkan náà lè pọ̀pá nínú fámìlì wọn. yo. Awela Didi Didi so yo yo. Awage awage awage so yo yo. So yo yo so yo yo so yo yo so yo yo so yo yo so yo yo. Baby, yo yo, So yo yo. So yo yo. So yo yo. So yo yo yo yo yo yo soy yo, yo. Soy yo, yo. Soy yo, yo. Soy yo, yo. Soy yo, yo. Soy yo, yo. Soy yo, yo. yo-yo-yo. Àwẹ̀lọ́rùn dèdí dèrí. Sọ-yo-yo. Ọ̀wọ̀gẹ̀ ọ̀wọ̀gẹ̀ ọ̀wọ̀gẹ̀. Sọ-yo-yo. Sọ-yo-yo sọ-yo-yo sọ-yo-yo sọ-yo-yo. Sọ-yo-yo. Sọ-yo-yo sọ-yo-yo sọ-yo-yo. Sọ-yo-yo. yo yo, mi, yo, yo so nìkan. Sọ-yo-yo. Sọ-yo-yo sọ-yo-yo. Sọ-yo-yo. Sọ-yo-yo. Sọ-yo-yo. Ọ̀wọ̀gẹ̀ ọ̀wọ̀gẹ̀. ọmọge sóyò sóyò kíni kíni kíni ẹ̀jọ̀. sóyòyò. máa pè mí sóyòyò mọ́ ọ̀nà ṣáà táwọn èèyàn tó. kí ló dé. wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ wọ́n lè máa pe olúwọ̀dẹ́ mi tó bá ti máa pè mí sóyòyò ajẹnulé láàrin ilé àfẹ. ọ̀dà àwọn ìpẹ́ sóyòyò kan sóyòyò. àbí professional service ni ọ̀. no bad no ball. Yeah.

ṣe pé owó èmi náà kì í má ti fẹ́yàwó mo mọ̀ pé ń lọ èmi náà kéré sí but kò tí ì síyàwó náà ni tọ́lọ́run bá sọ pé àsìkò tó máa fẹ́yàwó. àwọn tó kéré sí ẹ ṣe ìyàwó àwọn míì tó ń gbé e lọ àwọn náà ṣe kí ló wá dé tiẹ̀. mọ̀kànmọ̀kàn ló yẹ ń kàn tó bá kàn èmi náà ọlọ́run á Mm-hmm. ṣe ṣùgbọ́n. kò ní bẹ́ẹ̀ mọ́ mi. àbí wàá fi mu gàrí. èyí láì máa lo ẹja rẹ jàre jàre. ìgbà ilé kìí tún. má dé bẹ́ẹ̀ o mo fẹ́ fi ru ẹ̀fọ́ ni má dé bẹ́ẹ̀. ẹ ṣe lu láti bí ìdílé. ó ti o ó ti o ilé gbogbo eléyìí máa já ṣe ló máa fi ru ẹ̀fọ́. ọlọ́run àjẹgẹrẹ rẹ ẹ̀fọ́ yẹn rò. nǹkan mi. òjò nínú ọ̀run nínú rírí àti àìrí lọ́kàn mi jẹ́ dọ́gọ́sí àwọn. sọ̀rọ̀ pé àwọn ti dàgbà àwọn fẹ́ gbọ́mọ pọ̀n pé mi gan i'm not getting younger pé mi ò kéré sí i and kí lọ wá nǹkan ṣe sí ṣùgbọ́n ọ̀rọ̀ bí ìyàwó bí ìyàwó ṣá ó lè mọ̀ pé ọ̀rọ̀ obìnrin à ń fẹ́ obìnrin sílé is not something tí wọ́n máa kàn dédé travel to like that èèyàn gbọ́dọ̀ lùpẹ̀ rẹ̀ kó tó lè tó mọ̀ nígbà àwọn obìnrin ta ní ìta ń sìn o gbọ́dọ̀ ṣá take time ẹ̀ ṣá. nǹkan tí mo fi ń sọ fún ẹ ọ̀rá ìtú tí mo fàgbàlagbà ni wọn and she always want the best for you so adako dance your teens now eh? you are not getting younger òun dàgbà sí day by day ni so ṣe kọ́ ló máa ṣe on time and kìíní ìdẹ̀ wà lárọ̀ọ́wọ́tò ẹ̀ kí lè tún fẹ́ ẹ́ eh? àbí kí ló fún un anyway anyway ibi eh, orí gbé mi lọ. èmi kàn feel pé tó bá tó àsìkò ọlọ́wà ọlọ́wà kó àmọ́ ṣe because right now eh, mi ò lè sọ pé mo ní eh, any choice or pé me? ní any choice but all the same ọlọ́wà ṣáà kó àmọ́ ṣe ṣáà. okay. tó my no, i ọlọ́run àṣẹ náà láṣẹ wa kí ló fẹ́ jẹ kí ni lọ prepare fún. anything. like. be anything. I mean like. anything like. Um, any, La any oúnjẹ. Mm. it's my pleasure. Oh, oh olólùfẹ́ ó mà ṣe ìbáṣe wípé inú ṣe rí. ọ̀tá ó mà ṣe inú òṣèré yọ mo fi gbogbo ọkàn mi fẹ́ ọ ni. ó yá ó yá ó yá ó yá ó yá wà nílẹ̀ fún wa lórí àjẹ́ndà. àwọn bọ́ọ̀sì ń jẹ́kọ̀ọ́ máa jẹ́ mi wípé a ní àwọn àlejò méjì láàrin wa. àwọn olódo nẹ́ẹ̀tì àwọn tó fẹ́ darapọ̀ mọ́ wa. nọ́mbà wán èmi tó ló yẹ sáàrin wa. <laughs> nọ́mbà wán kan wá látọwọ́ mi. ṣé ti sọ rules and regulations wa fún wọn. bẹ́ẹ̀ ni. no shaking. nọ́mbà wán. ọkọ wọn wọlé. ó yá ó yá ó yá ó yá ó yá ó yá.

Oya oya oya oya oya oya oya oya oya oya oya oya. Kọ́pẹ́sẹ̀. Ìmákẹ́lẹ́ mákẹ́lẹ́ jọ. Bẹ́ẹ̀ ṣe kúnlẹ̀ síbẹ̀ yẹn, kẹ́ máa kúrọ̀ bọ̀ ń bí bẹ́ẹ̀. Kẹ̀dẹ̀ máa sábìsì wọn bẹ́ẹ̀ náà. Oh, oh, oh. Ìjọba ọmọ. Ọmọ Yeah. ṣòro ojú ìrí. yínká zoology. <laughs> ó ká mi ṣá. one final law. ìmákẹsẹ̀. ìmákẹlẹ ìmákẹlẹ jọ. ẹ sọ àwọn rules wá fóun. you shall not betray. yes you shall not disclose tó bá rí gbogbo nǹkan tó ń rú ẹ lójú sọ fún ẹmẹ ẹgbẹ. ẹni tí lọ́sàn-án náà gbà kóbi tó wá létí tó bá fọ́kọ̀ apá ẹ̀ nìyí ìmákẹsẹ. mọ̀kẹlẹ̀ jọ. torí nù. ìgbà nǹkan rituals jáde. ìmákẹsẹ. ìmọ̀bẹ̀rẹ̀ mọ̀kẹlẹ̀ jọ. ní recharge card a ní irú èwo lẹ́sẹ̀. mtn. ṣó ní one five ní àbò ní seven fifty. one thousand five sorry. lọ́yà <laughs> jọ dáhùn mú kánjú. aláyọ̀. tètè náà. ẹni tó. kí láǹpọ̀ yóò ṣiṣẹ́ ni. Ah, ó ṣiṣẹ́ mà. ok. Ṣadé kí ló happen sí ẹ. happen bíi ti báwo. bá ń pè ẹ́ nù ọgbà wa máa yọrùn wa máa yọrùn kí ló ń ṣe ẹ́ gan àwa la ní ọgbà yìí gan àwa la ní àní kò fẹ́ wà ó lọ ń fẹ́ máa lọ máa ò ń gbé mú ẹ ní ara kò sí nǹkan fún ẹ o kò sí nǹkan fún ẹ bó ìwà yìí àfi tó bá lè tó yẹ gba ojú ọ̀nà yẹn kó wọ láì bẹ́tà. àwọn mélòó lè fẹ́ tọ́jú wo nọ́bọ̀ wà àbí náà porúkọ ẹ̀ how many times mo fẹ́ sọ fún ẹ pé mi ì lè fẹ́ ẹ ṣé by force wà ló ẹ ni mo ní mo lẹ́ni tí mò ń fẹ́ gbogbo ẹ̀dẹ̀ mọ sàǹjẹ́ náà sàǹjẹ́ òun ṣàjòjì yìí náà. wá àbúrò tó kọ̀ lọ́n yí rùn látẹ̀kan adẹ̀ ń sọ fún ẹ àwa làwa nínú ọgbà yìí láì sáwa náà ọgbà yìí kò sọmọ náà. jọjọjọ sọ fún àwọn bọ́ọ̀sì kan yóò wọ́tọ́ sí mi lára kí ló fẹ́ fa gbogbo rọ́bìṣì náà. Ah, ah. kí ló wá kó tó ń gbọ́gbọ̀ àti criminal penal ok wẹ́nà padded ni ẹ̀yẹ́ ló ń ló dìtì bẹ̀ nọ́bàbà ìsọ̀rọ̀ lọ́pọ̀ kò sí rẹ̀ wẹ́nà àjùmọ̀ táwa di criminal wọn máa fà. sọ wá gbé ẹṣẹ níṣẹ. ẹnga ẹ ṣe o tọ́ ló ń sọ fún ẹ àwa rèé tẹ́wàá kò ní connection ọgbà yìí ẹni gbé ẹ ló lè wá máa tẹ̀lé wé ìwọ̀n ẹni gbà bẹ́ẹ̀ ẹni gbé ẹ nínú ọgbà yìí ó lọ nìyẹn kí wàá fún náà jẹ́ ká ríra one on one ká settle everything. ríra fún kínní wọ́n jẹ́ bíi lẹ́tọ́rà bèbí kínní àbó nǹkan mi ń ṣe ni wọ́n jẹ́ sọ nǹkan fún ẹ bàbá àti ìyá tèmi rán wá sí school wọ́n dẹ̀ sanwó iléèwé mi wọ́n ní pé kí wọ́n wá connection to the campus I am not looking for connection nǹkan tí mi wà ní brain èmi ráyè sí jọjọ pẹpẹpẹ ní oṣù sọhún. wá àwa táwa ní brain àwa fún ẹ brain fan. ẹ̀yin tẹ̀ ní kan ṣe ẹ kàn ń gbèsè owó bàbá yín àtòwó ìyá yín. ẹ jẹ́ kó ṣì dá sọ́hún jẹ́ wọ́n ráyè sí i. ṣàkóso ẹ̀ guys ní ìṣòro ọmọ ilẹ̀ àmàmù. nígbà tí mo bọ̀ traffic ti pọ̀ jù trailer kan ló break down sórí street. Ah, orí sẹ́jọ́. bẹ́ẹ̀ sà. àlàáfíà ni àlàáfíà ni wa. sọ fún pé mi ò fẹ́ kọ́ ọmọ pẹ́ ń ta wọn màmá ẹ̀ wà náà lé tó ń ṣàròyé mo sá kúrò lọ́dọ̀. ìyàwó mẹ́fọ́ ọ̀sán ọmọ ìfẹ́ sí i lọ́jọ́ ní kí n máa kí n dájú. wo leléyìí sọmọlúàbí kan ó rìn báyìí wo ilẹ̀ ti ṣú gan náà. mo lè bí mi kọ́ mo há sínú traffic ni. irú traffic wo ló há sí irọ́ ló ń pa ó há sínú traffic ìwọ nìkan ló ń drive ni ìwọ nìkan ló ń rìn títì ni. nǹkan tó jẹ́ pé o mọ̀ọ́mọ̀ ṣe tó bá jẹ́ pé o mọ̀ọ́mọ̀ ṣe ó yẹ kó ti délé láti ẹ̀kan náà ó bá fọ àsìkò ló yẹ kó ti wọnú ilé wa ó wá sọ pé traffic traffic traffic báwo ni. ẹ má bínú mọ́ mi tírélà kan ló break down sórí bridge ṣàdé tírélà lórí bíríìjì ní ọ̀ announce lórí tv ìwọ ọmọ yìí torí ọlọ́run. ṣé gbogbo ẹ̀ máa ń sọ lórí news mọ́ mi. eléyìí tó bá bó ṣe ń sọ yìí ó mì pé terrible case ni ó yẹ kó announce irọ́ ló ń pa i don't believe you yes. ẹ kì í tún ṣe yẹn àtẹ̀kọ́ ni mo ti ń pè tí yóò bá bọ́ sí voice mail á lọ ó wà switch off okùn tó bá jẹ́ kó òótọ́ ló ń sọ ó ṣe pa fóònù bátìrì mi lò ní mọ́ mi mi ṣáà lè parọ́ fún yẹn wò ó my battery is low má bínú mọ́ mi. ẹnu lẹ́nu mi ò jó gbádùn òun lé. mo ti rí dáadé níta mo dẹ̀ ti ṣàlàyé fún un. ẹ wá ti sọ di ọ̀dọ̀ bàbá àtọmọ àbí ẹ wá pa èmi sí kọ́nà kan. mo ẹ ti lè jowú jù báwo. muito morrer. é o Janet do Batista. Embarcação! Embarcação! Embarcação! Embarcação! Embarcação! Embarcação! Embarcação! Embarcação! Embarcação! Embarcação! Embarcação! kò yà yín lẹ́nu kí a pe emergency meeting. ó jẹ́ ẹ̀dùn ọkọ̀ fún mi wípé ìwọ̀sílẹ̀ tábà nọ́mbà one ká má lè rí ẹnì kankan nínú ọmọ ẹgbẹ́ tó máa kọ̀yà náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìwọ̀sí ò gbọ́dọ̀ tábà ọmọ ẹgbẹ́ kankan dèpòdépò nọ́mbà one mo rẹ̀ gbọ́ wípé àwọn kan wà pẹ̀lú nọ́mbà one tí wọn ò lè kọ̀yà náà nọ́mbà one ní ká fi sílẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ màá ti pa pẹ̀lú ammunition wọ́n mi èmi ọmọ ṣàkóbi lólo. ó ah! ah! dùn mí gan-an ah! ọ̀rọ̀ rándanrandan. Imakese. Now this is my final judgment. Ọmọ tó ń pè ní Sanjọ́ àbí sànjẹ́ ó ń bá èmi du ọmọ nínú ọgbà yìí nínú ọgbà yìí no. Ah, well, ní ìgbà tí a bá pa á then mo mọ̀ pé Tádé ó ń láti ṣe tèmi ni ìmákẹ́sẹ̀. ẹ gbọ́ parí o tí wà pátá. ah mo ṣe Okay thirty five ni president. ẹ ó ti wà fà ah. fà bẹ́ẹ̀. ṣe bá mi fàtẹ́gùn sí dáadáa ah. forty. forty ṣe rí ibi ọrùn bàbí yẹn ló ti ń jò tẹ́lẹ̀ but mo ti ṣe everything tó ti wà pa ọmọ nàbà ń sìn. ẹ ṣe gan. ara tó sẹ́fẹ́. yà. níbo lè bójú ẹ̀ sí kí ló dé o ò ní sanwó fún wọn ni. láì jẹ sanwó kò jẹ́ ká máa lọ. jẹ́ àlọ́ o jẹ́ àlọ́ àtẹ́wò ìwò ṣé òní kọjú òní kọjú sí ìdòdò ìdòdò ìdòdò ẹ̀gbọ́n owó èlò ni fifty naira ni torí mo kàn fẹ́ lásán ni kò gbé ìṣòro. sanwó o. mo ti sanwó. máa wo obìnrin olóbìnrin bẹ̀. kí ló jẹ kí ló kí ló ń wò lára ẹ ṣé ẹ̀kọ́ tó gbé sára kọ́ lè ní ọ̀gbìn sára ẹ. aṣẹ́wó nǹkan tó máa kọ ẹ ó ti wà báwọn ọkùnrin kiri ni ojú ọkùnrin kọ ẹ. Brother bá tó àwọn tó bá gbàgbé yé jù báyìí. mo dẹ̀ bá bẹ́ẹ̀ kí ló wá ṣe ń bíbá yìí. mo wá ṣe ràn ẹ́. kó wá ṣe ràn ẹ́. kò sí bá ṣe máa ṣe bòlù tí ò ní rìn bọ́ ṣé wọ́n sọ fún èmi pé wọ́n ń bọ̀ wá ṣeun ó wá fìyà jẹ ara ẹ̀ òun fẹ́ tẹ̀lé wá ṣeun ẹ mélòó ni mo ti sọ fún ẹ pé tó o bá fẹ́ jáde kó o sọ fún mi kí n fi mọ́tò gbé ẹ lọ síbẹ̀ káàtì ẹ̀ sọ wípé mi ò tí ì ra mọ́tò tẹ̀ fún ẹ ṣe bí mo ti promise ẹ pé mọ́tò ẹ fún ẹ dé o wàá lè ṣe sùúrù òun fi ìyà jẹ ara ẹ káàkiri ìwọ wá síbi láì pé o jẹ́ kí wọ́n gbé ẹ wá táwọn tó dẹ̀ mọ èmi pẹ̀lú ẹ mọ̀ pé kálíbà mi ó ó ó háì kan kò yẹ kí rẹ̀ máa bẹ̀bẹ̀ àpò afálọ̀rọ̀ wọ́n ò mọ̀ yàn kí. wọ́n ò rí mi ní kó kí mi. gbọ́ bó ṣe dáhùn ìwọ níta ni wọ èmi ló ń lo iwo fún ìwọ èmi níta lèmi ó gọ ó gọ mo ní kí lorúkọ ẹ ọmọọyàn kí ọdẹ ṣé irú àwọn tó ń tẹ̀lé rèé báwo ni ó ṣe jẹ́ sí ẹ is the question. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. báwo ni wọ́n ṣe jẹ́ sí. ìbọn ọ̀sán ni. Ah, ẹ wo wèrè. ọ̀rẹ́ ni wá látọ̀. ọ̀rẹ́ ni so boyfriend yẹn mi. oh my friend ọ̀rẹ́ ni. kí ni mí ni ọ̀rẹ́ ní english. my friend. english ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi náà ni my friend. ó rán o torí wèrè kọ́lẹ̀ ń bá sọ̀rọ̀ wọ́n ò sọ fún mi pé o ní boyfriend mi lọ́yìn o so ìwọ ń fẹ́ǹdì ẹ̀. He's my friend. He's your boyfriend. my friend. my your boy go there tó ti yẹ he is your boyfriend. wait wait wait wait kí ni o. so which means pé ẹni tó ń tẹ́lẹ̀ rè é o ráwọn ọkùnrin ẹgbẹ́ ẹ nílẹ̀ kó bá ṣọ̀rẹ́ irú ọmọ yìí ló ń bá ṣọ̀rẹ́ so irú èmi ò ṣe bá ṣọ̀rẹ́. àlejò ṣọ̀rẹ́ o because ẹni mo lo ìwọ fún ẹ nísinsìnyí so ẹ̀yin ni mi which means pé ẹ jù mí lọ àbí àsín level kan náà àlejò ṣọ̀rẹ́. oyin kan my suggestion is this as from now wọ́n lọ rẹ́ mi yé bá òun rìn mọ́ ìṣọ̀rẹ́ ẹ̀ ọ̀yà wọnú ká ẹ̀ kó ká ẹ̀ lọ. sì wọnú ká ẹ̀ wá wọlé kíá wá wọnú mọ́tò yẹn má fi ìjẹra ẹ kiri ìgboro ní òòrùn wá wọnú mọ́tò yìí oyin kọ́ wọ́n fẹsẹ̀ rìn lọ pẹ̀lú bọ́ọ̀lù yẹn ó lè wọ mọ́tò mo máa rí nǹkan o ó lóògùn fún ẹni.

kẹ́ ni mo rò ní sọ fún mi mo kò fẹ́ dá lọ. ó yẹ kó mọ̀ pé mi ní dá lọ́rùn bẹ́ẹ̀ yẹn without you. nítorí mi mára tẹ́yàn pé máa dá ń bá ṣe. each time tí n bá ti mention bá ti lọ sí o máa fẹ́ lọ o ò tiẹ̀ ẹ́bà o tiẹ̀ káyìn jọ kàn fún èrè jọ tá a máa ṣe tó wa. why you talking like this now? mo fún ànípẹ́ ṣe tán sùn sí ẹ. tọ́wọ́ lè ṣe tán àá ṣe gbogbo ìgbẹ́ ẹ̀ka ṣe you know it's not easy kí ọmọ combine school pẹ̀lú home ẹ̀ eh? ah it's not easy at all anyway kí you. fẹ́ kí n wọ̀. ọjọ́ ọjọ́ normal. normal kìí máa dress crazy. wọ́n wẹ́ẹ̀ máa problem. so. mo lè ní fẹ́ problem. ah ah ṣé bá ti mọ we met eh, organizer space láìpẹ́ yìí. sọ́rí mi ìrántí. Ah, o lè rántí mi jùlọ èmi mo rí notice mi àtọ sọ pé ẹ tó bá ń wá nǹkan ló máa ń rí nǹkan ah, nǹkan tó dáa tó bá dẹ̀ wà lójú ìrìn máa rí pásítọ̀ hmm, sorry um, kí ló dùn bẹ́ẹ̀ notice. anyhow I just saw the àwọn features tó wà lára ẹ̀ àwọn kind of features máa like nínú obìnrin so mi máa ti rí màá tẹ́ bá lè múra jù báyìí lọ. ó máa gọ ọ ẹyin ọkùnrin ṣe wá ja wèrè báyìí lọ ṣọ́ọ̀bù obìnrin ṣépè fún yín ni orí mi tí mo jókòó pẹ̀lú ọkùnrin òun mọ̀ bó ṣe jẹ́ òun á fàmì wá síbẹ̀ wá ń tó sí your very very stupid òun ní manners and our advice to mentor. kí ló ń ṣe é? my tush. 干吗？没做好呢。 ṣebí wọ́n ló fix appointment mi kí wàá lóde tó fi pẹ́ for the past two and a half hours mo fi wà bíbáyìí tí mo ń jókòó díẹ̀ èmi ló yẹ kí n máa jókòó díẹ̀ ni àbálẹ̀lẹ̀ àbúrò tó jẹ́ ìyàwó mi. má bẹ̀rù ẹ káàbọ̀ ń gbà yín. ṣé ò dẹ̀ ní jókòó àbí òun ni gbogbo eléyìí gan. look oyin kan mo observe àwọn nǹkan kan lẹ́nu tó mẹ́ta yìí o láti ọjọ́ tí mo ti rí ìwà àti dá small boy boy tí ó ní mọ́tò tó ń fẹsẹ̀ rìn kiri ní ọjọ́ yẹn tí náà yẹn bẹ̀jọ wà ní òòrùn tí mo fi sọ pé kò yé tẹ̀lé ẹni tí ò ní mọ́tò àtijọ́ yẹn ló ti ló ti change sí mi o bàbá kí ló yẹn look look look look ṣe bí tìyẹ ni mò ń sọ ó mọ̀ pé bí èèyàn bá ṣe rìn inú òòrùn tó ó tó use mọ́ òòrùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ always máa gbé sínú káàmì rà pé fún lè fi rè bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe rìn nínú òòrùn tó ni ó ṣe máa ní ibà tó kí ló ń fi rí ṣé èyí tí mo sọ yẹn ó ti pọ̀ jù. o ṣe o doctor in the house kí ló fún ẹ ní impression pé ọ̀bọ yẹn ò ní ráìdì. ó ní ráìdì náà ni ò gbé wá ẹjọ́ wa fẹsẹ̀ lọ́nù tí mo pè é padà sí wọ̀. ó wà lè wù kó má gbé náà. ohun kó má gbé ìyẹn tún wá gọ̀ ó fẹnu ọ̀rá ń lo ìwọ fẹ́mi iwo fẹ́mi. dúró kí ló fẹ́ kó lò. sórí. sórí ọ̀sẹ̀kọ̀ tó láti ẹ̀kan àmọ́ ni kò bá rẹ ẹran. mo ń bọ̀ kí ni kò fún ẹ bọ́ ìdá. má bọ̀ dá rẹ àmọ́ òkè. o mú ẹni sí. mo mú ọkọ mi tu apá lórí nǹkan tèmi wá tìta ìfún láti wá fún ẹni pé torí lẹ́njọ́ mẹ́ta yìí ẹ̀mí mi ń bá mi sọ̀rọ̀ bó dẹ̀ ṣe máa ń rí nìyẹn mo dẹ̀ máa ń gbọ́ràn sí ẹ̀mí mi tó ń sọ pé èmi àti ó láì fẹ́ àwa compatible. èmi pẹ̀lú ẹ̀ wà comfortable. ó ṣe rí yẹn sí mi ó ti fẹ́ máa fi àyè lẹ̀ fẹ́ ṣùkú máa gbógun láàrin mi àti ẹ̀. èmi burúkú tí ò bá ẹ sọ̀rọ̀ for the past one and a half year bí oṣù bí mẹ́ta sẹ́yìn pé òpè wúwo òpè mi kó bá mi sọ̀rọ̀ eléyìí èmi yẹn wá ṣẹ̀ṣẹ̀ ń bá àwọn sọ̀rọ̀ sí ń pé èmi àti ẹ̀ àgéra wa oh. ó sọ náà àmọ́ lórí burúkú yẹn ni mo sọ̀rọ̀ hey hey má pè lọ́mọ olórí burúkú torí mò ń wò pé ohun tó ń bi ẹnu ò kọjá bọ́ì tí mo tí mo lá lọ́jọ́ yẹn torí tiẹ̀ ni oyè àwọn ti gbé àti gbé tiwa àti gbé ìgbésí ayé wa dé lẹ́wù kan tó jẹ́ pé ọlọ́run ní já tún rí bímọ ìwọ̀n èèyàn ti di àfisẹ́yìn tí eégún gbọ́dọ̀ fi jọ oyè but because of you oyè àwọn tó máa ma rí pẹ̀lú ẹ òun láti yàtọ̀ look at your plate o dẹ̀ mọ ọdún kánífà yìí kankan tó ń fẹ́ kí lẹ́rìn náà fọwọ́ nínú ìlú kí ló yẹ kí ló ń fẹ́ tó rí anyway tó bá jẹ́ torí tọmọ yẹn ni i'm sorry for the first time yóò ṣe sorry fún mi rí má bínú fún yẹn sorry ká mú ìfòfò ṣe. olùkọ́ àgbà nǹkan tẹ́mi ti torí wa mo ti sọ fún ẹ and that's the good day. oníkọ́ oníkọ́. kọjá mo sì sọ fún rẹ lọ́jọ́ sátidé. ẹ̀ló ẹ jọ kí la lè ṣe fún yín. wọ́n ní ìwọ ìrìn ìjọ jewish ìfẹ́ àtàkì rad àbí kí ni mo ṣe. ṣé bí ẹni àbíká yọ tẹ̀mí ọ̀rọ̀ lára ẹ̀ ẹ jọ ẹ má yọ nǹkan kan lára mi. ẹ̀yin bọ́ọ̀sì ẹ gbé. ẹ má jọ ń gbé jọ. kí ni mo ṣe kí ni mo ṣe. hàn síbẹ̀ yẹn. ẹ ẹ sọ nǹkan tí mo ṣe fún mi. ẹ mọ ọ̀rọ̀ lóde ṣàǹkí àbíkí náà ṣe ń pè é táì bá forí gbé náà bí o fi ń wọlé àwa gbé wọn ara ẹ gbóná àǹfààní kí ló jẹ́ fún wọn ṣàǹkí tó fẹ́ jèrè ṣáájú tí wàá dẹ̀ sọ ẹ̀mí ẹ̀ ń lé ni. nọ́mbà wán. sanjọ́ sanjé ojú mi dáadáa tó mọ mi. mo mọ yín dáadáa. àwa ti pẹ́ lọ́gbà yìí nítorí tiẹ̀ ṣadé à ń pè é ó ní ìwọ ló wà ń bẹ̀ ìwọ ló wà ń bẹ̀ ìwọ ló wà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. ṣíṣadé ò dá yín mọ́ mi. ìwọ wà ń bẹ̀ wẹ́ẹ̀ tí máa ṣe tán pẹ̀lú ẹ̀ wà wá gbà tó yẹ tí máa ṣe tán pẹ̀lú ẹ̀ wà gbà. má bàa sọ̀rọ̀ tí bá délé ta. kàfọ́ àní ìgbà ti bàbá ọkọ̀ change by this time tomorrow so you can you can do nine things. ah if i na ya yes i no dey lose my what was you say. fine boy looking sexy torí ìwọ ni Ṣadé ṣe ṣàkóso nọ́mbà wà táwa àbí àbí ó fá àbí ti kù wọ́n náà ti kórùn bọ̀jọ àbí torí pupa ẹ ló ń dìsíìfù ẹ àbí ó dáa náà nígbà tó bá ṣe kí ni bá gbẹ̀mí ẹ bá tó dá dánmọ̀ tó ṣáà mọ̀. ayé àwọn ọjà rẹ̀ rí má dá ojú ẹ ọmọ tó ń bá ẹ sọ̀rọ̀ ló ṣe kìló sọ̀rọ̀ kí ló wárí ẹ. sàǹjẹ́ àbí kí ló ń jẹ irú asẹ́tì máa ń láì lórí ìgbà láti ìgbà wọn. ká pààyàn ká gbẹ̀mí ẹ̀ ká yìnbọn pé gbogbo plẹ̀tì máa jáde lára ẹ̀ torí kò yẹ ẹ̀sìn mo dẹ̀ ti wà yìí mo ti fíláṣì ẹ̀jẹ̀ ti fẹ́ iwájú mi fẹ́ fíláṣì ẹ̀jẹ̀ mo ti wà yìí mo dẹ̀ fẹ́ fíláṣì ẹ̀jẹ̀ kí ni kí n gbẹ̀mí ẹ̀ ó gbọ́. last word ìyẹn ti ọ̀dọ̀ bàbá jọ bó ṣe wà yìí ẹ̀jẹ̀ ti múra ti flash. ṣáájú ìta. ilé iṣẹ́ láyé ilé iṣẹ́ nílùú èmi nílùú èkó. Sáńjé mo ní láti fi tiẹ̀ tó yẹ kí n bá finish pẹ̀lú ẹ bóyá Ṣadé á wá ráyè láti gbọ́ tèmi ń gbà yẹn tó yẹ just take it easy take it easy mm-hmm. ah, ó dùn mí gan fún ẹ pé gbọ́dọ̀ ìwọ ò lè wá síléèwé láì ṣe pé o fẹ́ ọmọ ṣá kò pọ́sibù fún ẹ kó wá síléèwé láì fẹ́ ọmọ kò burú ẹ̀yin guys ẹ jọ ẹ dúró ẹ. ẹ jọ. Thank you. Tayo Hello there, madam. Yes, where's my chairman? Wọ́n sọ pàgá bàjẹ́ kí wọ́n tó lọ. No, no, I mean uh, uh, the chairman. Nǹkan kan náà la jọ ń èmi ò mọ̀ bóyá àwọn àga ńláńlá ẹ̀ àwọn ilé yóò ti ẹ̀bàjẹ́ nu bóyá àwọn kéékèèké tá a wá fi ń jẹun. ọ ọ nọ nọ mọdà mo mí ìnà wọn dáàdì. <laughs> àwọn ọ̀gá mi lè. ẹ bá ti tọ́jú ẹ̀ wọ́n ní màá lẹ́sọ tó gùn tó wọ́n ti lọ bí. ẹni bá wò ó ló lè sọ. èmi ló lọ kọ ìwọ kọ́ lóní rí nǹkan rẹ̀ tó fẹ́ kú torí ẹ̀ ọwọ́ ẹni tó ti sọnù nǹkan. Ah, ayọ̀ mọ̀gàjí ṣe bẹ́bẹ́ dé odù lé fàkọyọ lóǹkẹ́ òṣòṣì ògbẹ́yìn níbẹ̀. ẹ̀dá onílé ọlá yínká ọmọ kọ́dìrì yẹ̀mí ọmọ ṣọ́ládé gbogbo òṣèré pátápátá ẹ pariwo fọ́ọ̀mẹ́dì Pastor Lede, Olori Agbanadon Video, WhatsApp 50 Incorporated, phone number 4 Dilele Lumata de Marketam, 080 330

báwo lọkùnrin ṣe máa fún máa wẹ̀ fún mi ẹ lè wẹ̀ fún mi o alàgbà ẹ lè wẹ̀ fún mi. ẹ̀yin wo tí a bá fẹ́ ṣe ẹ̀gbọ́n yìí kó ṣe pátápátá kó má gbèrí mọ́. òun náà ti bóra lẹ̀ lójú wa ni kí ló ṣe é tí ó bá. Ah, wá wá wá. Ah, olúwa bẹ́ẹ̀ ah, alàgbà burúkú lélẹ́yìí o. olúwa bẹ́ẹ̀ sì ni. É, o, ránṣẹ́ sí wọn pé kán fi ìyàwó ránṣẹ́ sí mi ṣùgbọ́n wọ́n máa lọ ilẹ̀ tí mo ṣùgbọ́n wọ́n máa lọ. dani ẹ ti rẹ́dì fún iṣẹ́ ẹ mo ti máa lọ bí wọ́n lọ. ẹ tó rẹ̀ má wo rẹ̀ àti kẹfà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyá tó kò tètè ilẹ̀ tí mo gbàgbà lọ́wọ́ mi láì bàtẹ́jì àti ẹ̀ lọ́ àmọ́ dákẹ́ ò jọ mí o kàn bá mi rìn ní òòlù kankan nínú ìwà mi irú eléyìí ṣẹlẹ̀ sí ẹ o ò sì da òun kó o dàrú gùdùgùdùgùdù kan ránṣẹ́ wá pè mí kí n débẹ̀ kí n máa mú epo sóko níbẹ̀ kọ̀ ẹ́. ṣíṣe mo mọ̀ pé tó máa fi san fún mi ẹ mọ̀ pé mi ò láápọn. ẹ ò láápọn wà wá sọ àpọ̀mọ́dì lélẹ́yìí o wà á sọ àpọ̀mọ́dì ah wọn ò bí ìyá ọkùnrin náà jà ì sí ìrí ọkùnrin tó lè bá mi dán irú ẹ̀ wò ìfáàtì wọn ò tí ì lóyún ọmọkùnrin náà tó lè bá mi dán irú ẹ̀ wò ah! <laughs> gbogbo ìjà báyìí ni màá bá jà gbogbo ohun tí mo ní pátá ni màá fi bá ru ẹni bẹ́ẹ̀ jà èyí tí mi ò ní gan máa tọrọ ẹ̀ máa fi bá jà <laughs> kò ṣeé ṣe ká ní má lọ sí tí ọkùnrin bá bá mi dán irú ẹ̀ wò kò ṣeé ṣe kò láìpẹ́ ní má lọ sí. ṣe yìí gan máa wà nídìí máa ṣe àtúnṣe yìí you know i love you. o love mi bá jí èmi náà love ẹ dídé jẹ́ kí n wà láàyè má dùn ní ojú kò bá a jí ìdọ̀bálẹ̀ òkè ṣe wà bọ́ṣáàjì gbẹ̀rù. fún ẹ ní twenty four hours kí o fi pa àwọn ọmọ tíyàwó ẹ bí fún ẹ kó o dẹ̀ léyàwó ẹ náà dànù kí ni àtẹ̀wá ṣẹ̀fẹ̀ ra wa ní ṣùgbọ́n kàkà máa gbé ìgbésí ayé tọkọtaya. wọlé ni. mi ò fẹ́ wọlé ni èmi gan ti ránṣẹ́ pé ẹ látẹ̀kàn ọ̀dẹ̀ ṣẹ̀bọ́ tàǹtì. ẹ má bínú ẹ má bínú ètò ní ìdí ọ̀hún. ẹ wo lélẹ́yìí tó wà lọ́wọ́ ẹ̀. ọ̀dà mi àǹfààní àwọn tèmi láti ìlú òyìnbó náà jù sí mi ẹ ṣáà mọ̀. àpàn ah, that's fine òun hmm. ah, náà fẹ́ ìṣèyàn níṣẹ́ ẹranko òun náà fẹ́ díẹ̀. ó fẹ́ ah, ó fẹ́. that's fine jọládé. torí ọ̀rẹ́ ẹ̀ ni mo ṣe wá. Hmm oyin kan ṣẹ̀ mí kí tòbíà tó di egbò olùkànbẹ là ké mo lọ sílé wọn ní òde bá ń lé àbúrò ẹ̀dẹ̀ mi lọ síbi kan ló wà mi ò wọlé mo kàn dúró síta pé wẹ́ wọn ní eré àyè ló wà bọ́yá bọ́tà nígbà tó máa bọ́tà àwọn àti bọ́ ẹ̀kan lọ́jọ́ bọ́tà mo pe ìyàwó mi báwo lẹni ṣe jẹ́ ọlọ́ọ̀rẹ́ òun ìkejì náà ọlọ́ọ̀rẹ́ lẹ́hùn-ún báyà gẹ́gẹ́ bí kálíbà mi ní láti máa pariwo ní street oní street wọnú mọ́tò kò ní sọ̀nlé a máa lọ street yẹn torí pé aláti lé akátá lọ ká wá padà wá bá dìyà ṣọwọ́n pé ìyàwó mi ò wọnú mọ́tò yìí. kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá pọ̀ kò wọnú mọ́tò yìí the worst ni pé mo á wo time tí kìnìyẹn ṣẹlẹ̀ lọ́sàn-án gan ó tẹ̀lé bọ́ọ̀ tí ò ní mọ́tò yẹn ó dẹ̀ tẹ̀lé lọ báyìí nínú oòrùn burúkú nínú oòrùn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ bó ṣe bá tiẹ̀ lọ nìyẹn kò sí èébú tí òkú mi ó lé mi èmi èmi àkànjí àdè máa ṣó ẹ wà sí this stupid boy mi dẹ̀ wọnú mọ́tò mọ̀dẹ̀ lọ́nà mi mo ṣe ń bínú ẹnu yẹn wà inú bíbí yẹn wà lára mi mi gbọ́ fún kan lẹ́nu ẹ̀yà how are you kí ló wá fún un wùtọ́ pé bóyá ó tiẹ̀ máa bẹ̀bẹ̀ ó dẹ̀ fi sàpọ́nmẹ́sì ilé ìtura kan bẹ́ẹ̀ lọ́dún mi fún ba mi jókòó lẹ́kọ̀ọ́ nígbà tí orin kan dé bóyá gbé ojú sókè fún mi àmọ́ ní kílọ̀ àpọ̀ kó lóun ṣe wọ́n. lọ́yọ̀ kò lè sọ bẹ́ẹ̀. once again kò ní dáadáa gbà púrọ́. Ah, ah. mama púrọ́ fún ẹni i'm telling you the truth òun lòun ò ṣe mọ́ ní oyin kan òun lálàá ni àbẹ́mi ni mò ń lálàá àló ló ó ní mi ò ṣe mọ́ so òun kọ́ ni kóun wá sọ fún mi ni ìyẹn ló ṣe invite mi wọ́n invite mi láti sọ fún mi pé ò ṣe mọ́ pẹ̀lú assistance tí mo ti ń render látijọ́ ilé ẹ lórí. ó ga o. ẹ jọ sáì má bínú mo fẹ́ kú iwájú yẹn jọ o. má ò rí pa òwe ẹ. wọ́n ní agbẹ́jọ́ ẹnu ẹnìkan dá àgbà òṣìkà ni. good á wù mí kí n kọ́kọ́ rí iná kí tó mọ ọkọ tí máa sọ lórí ọ̀rọ̀ rẹ̀ anything tó bá ṣe fún ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ fi yá mi ṣe gbọ́ ẹ jọ̀ọ́. ó láti jẹ́ pé ẹ̀mí èṣù ló ń lò ńgbà tó ń bá yín sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún pé kó máa lọ ṣọ́ọ̀ṣì gbogbo ìgbà ẹ̀mí èṣù ló ń lò. màrí ẹni màrí ẹ tọ́ọ̀gì ẹ má wọlé tó bá yẹ jẹ́ kò jẹ́ èmi á ti ẹ̀ pé ẹ̀yin oyin kan. ẹ̀mí ò mọ àwọn tó ń tàn ọ̀rọ̀ àyíkí tó ń tàn jẹ àwọn in fact àwọn sẹ́ẹ̀tì ẹ̀ tí wọ́n wà òkè jùlọ tó ń lé mi kékeré kan. ìwọ ó mọ ọmọ náà ó mọ ẹjọ́ mi mo ah, ah, rí ẹ náà nìwé. olórí burúkú lọmọbìnrin ẹni tó máa ba ilé ẹ̀jẹ̀ ló ń bá mo ti ní kó padà lẹ́yìn ọmọkùnrin yé bọ́dá ìburú bọ́dá ikọ̀ lójú àánú èèpà oyin kan ti bá ara rẹ̀ jẹ́. kẹrin Thank you. 落井。 níbànújẹ́ rárá ọmọ kọ̀ǹdíṣà mi mi ò fẹ́ kó níbànújẹ́ ẹ bá mi bẹ̀ o. ṣàdé ọ̀rọ̀ ní dáàdi ẹ ti sọ ìlànà kò ní ìdìbò máa sunkún mọ́ ẹ̀yìn kò sẹ́ni tí ìwẹ̀ máa ṣe tí ò ní dùn àmọ́ títorí ìwọ̀nba náà ni ẹ kó má ronú púpọ̀ jù torí ọlọ́run ṣàánú mi dákun ẹ ìbùn tó bá sunkún láti ẹ̀yìn dọ̀la ni ò ní pé kó dìde kó padà wá.

Stop that! bá lọ apart from pé bóyá miss lectures kó concentrate dáadáa kò dá kí ọkàn dédé máa sùn fún all the time ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní bọ́ọ̀lù ọ̀hún ṣe kọ́ nìyẹn ọdún owó àwọn fẹ́ but kò sí mọ̀tá lè ṣe sí ṣé mo pé síbi túre ni ó wà nílé ayé but a máa ń gbàdúrà pé kí ibi má pọ̀ jù lọ hmm. ṣùgbọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni pé eh, Quand on realize something blocking password is taken, so I've declined. If not, commit our Why? Anything I can oh, plan for you, Master. That's the plan oh, of choice. Why? I'll lose hope finally. Another person There can never be anybody like Sanjo. no, no, no. mọ̀ pé bọ́lọ̀ ṣe plan òun sí láìpẹ́ ó ti ṣètò ẹlòmíì so má lose anytime anytime tó bá need ìdàtí bá ń hàn sọ̀rọ̀ àti tó bá feel bad ẹ̀ so I'm always there for you ṣùgbọ́n má sọ fún wọn. ọmọ ìdá. ó ti lọ sí skul. lomi skul pẹ̀lú kọ̀ǹdíṣàn tó wà ẹ̀ bóòlù sí láta aláìkọ́ lọ sí skul pẹ̀lú kọ̀ǹdíṣàn yẹn. ó jà bó ṣe lọ ẹ mọ̀ pé tó bá dé skul tó bá wà láàárín àwọn ọ̀rẹ́ ẹ̀ á máa sọ̀rọ̀ wọ́n máa ṣe yẹ̀yẹ́ wọ́n á dẹ̀rìn pa á lè túraká kò ní ronú ju nǹkan tí mo ṣe jẹ́ kó lọ nìyẹn. ta ló drive. òun náà ni àmọ́ ìkànnú àwọn ọ̀rẹ́ ẹ̀ wá bí o òun àtìyẹn ló jọ lọ ó ní mo ṣe gbà kó lọ otherwise ń bá ní kó wọ táṣì ẹ̀. hello ah DPO ẹ ṣe gan èmi ni mo wá sí ọ́fíìsì yín ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bàbẹ nípa ọ̀rọ̀ àwọn ọmọ kọ́ọ̀tì yẹn ni mo wá fún torí pé the way tí àwọn ọmọ ìfi ń waste life ara wọn nowadays is not good please get them arrested not dey face the consequence please ẹ jọ ẹ mi ní fẹ́ fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mu sẹ́gbọ́. ẹ ṣe gan thank you ẹ màmá tún wá rí ẹ thank you ẹ ẹ kí ló wí. dídò mo lọ rèé rí hmm. lọ́nà táwọn máa ń fi para wọn ńlá láì lẹ́nu tó kò dáa rárá mi wá fẹ́ mo fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mu wa ní sí táwọn ti wà ìbọn ó ní ká má máa a máa ṣiṣẹ́ bí iṣẹ́. ó yẹ kán mú wọn nítorí di réètì táwọn ọmọ etí ẹ̀ fi tán fi ń wọ kóòtù tán fi ń join kóòtù kò tiẹ̀ yéèyàn kò sí nǹkan kan tó ń gé nìyẹn àwọn òbí náà ń palẹ́kùn wọn ní adékọ̀ akọ́mọ lọ sí skul kàkà kan fojú sẹ́kọ̀ọ́ wọn kóòtù ni wọn lọ ń join kò sí nǹkan tó ń kúkú rí gbà ń bẹ̀ ìtò tiẹ̀ wá burú jù ni àwọn tó jẹ́ pé àwọn òbí wọn bóyá wọn tiẹ̀ struggle kan tó lè rówó fi rán wọn lọ sí school wọn tún wá lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́. àwọn ọmọ mi wọn kò yàtọ̀. abirú kí ni gbogbo ilé ìtòrí ọlọ́run ẹ jẹ́ kí n lọ sí oúnjẹ yín ẹ ṣe tẹ̀lé. God's sake. Báwo, ó ṣe first and foremost ṣàlẹ̀ eh, oyin kan ni ẹ ọ̀rẹ́ mi gidi gan-an ni eh, má má pé ojúbìnrin òní àti ẹ one and two ra. ó dẹ̀ máa ń ròyìn yín dáadáa. Ṣadé eh, <laughs> ìyàwó tó fẹ́ fẹ́ ṣé àwọn ilé ìdíje ló ń gọ inú mọ́mí máa dùn gan o. bọ̀ mo ti ṣe é bí tuntun ti wà pa ọmọ nàbà ń sùn. ẹ ti fún mi ẹ ṣe gan. ara kò tọ́ fẹ́. yà níbo ló ń bójú ẹ̀ sí kí ló dé o ò ní sanwó fún wọn ni. má sanwó má sanwó náà. ẹ jẹ sanwó kò jẹ ká máa lọ. jẹ́ àlọ́ o jẹ́ àlọ́ àtẹ́wò ìwò. ṣé ò ní kọjú ò ní kọjú títí tó ti tó ti tó ti fẹ́ sanwó. ẹ̀gbọ́n ah. owó èèlò ni fifty naira ni torí mo kàn fẹ́ lásán ni kò gbé ìṣòro. sanwó o. mo ti sanwó. alẹ́ ẹ̀kú ṣe ni éèdì wà ń ta máa wo obìnrin olóbìnrin bẹ̀. ẹ nígbà ṣe èyí ọ̀rọ̀ àdúgbò fún yín bàjẹ́. kí ló dé kí lòun kí lòun wò lára ẹ̀ ṣé ẹ̀kọ́ tó gbé sára kọ́ lèmi náà fi sára rẹ̀. ṣé ẹ wá sí ìlú àbí Jack. So you will trust me now. mọ́mí ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ ká ní pé owó yẹn owó tí mo béèrè lọ́wọ́ yẹn ká nìyẹn ti wọlé yẹn eléyìí náà máa ti develop sókè ká máa ti parí ẹ̀ àwọn owó yẹn gbogbo ní kókó. mi ò mọ ojú owó rẹ. ṣe rí àwọn ilé ìtẹ́ ìròyìn àwọn ìyẹ̀pẹ̀ yìí gan a máa ti pàkẹ́ sójú kan ṣo gbogbo àti neat. ẹ fẹ́ gòkè mà ẹ rọra mà. dadi mi ì fẹ́ ká lo àwọn ẹ mo má bẹ mi sọ̀rọ̀ má mi ni máa sọ gbogbo ẹ ó ti sọ fún mi tẹ́lẹ̀ mi ni ò gbọ́. n bá mọ́mí sọ̀rọ̀ ẹ mọ́mí ṣé mo kankan ṣe é rí nǹkan tó ń fẹ́ kẹ́ mọ̀ ní wípé káni fáwọn owó yẹn gan ti tẹ̀ wá lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ wọn pákó yìí a máa ti kó gbẹ̀ sísàlẹ̀ mọ owó yìí gbogbo ni kó fún mọ́nù. owó nìkan owó nìkan kò máa dá wàhálà lẹ̀ láàrin ẹbí ìwọ ni kéèyàn tiẹ̀ sọ kí ni kéèyàn má tiẹ̀ lè rely on you mọ́mí kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń ròyìn ẹ̀ o. mọ́mí rọra so bó ṣe rí yẹn dájú. gbogbo owó yẹn náà ni mo ná sí àbí mà dáràn sí alọ́run. wàhálà tí náà mo ń bá kiri sa. wàhálà rẹ. Daddy, <laughs> eh, eh, how are you, my dear? ṣé bí mo sọ wípé tálejò ẹ bá dé kó dúró dè wá ní èmi mọ́ mi fẹ́ sáré wo bí. dájú òótọ́ lẹ sọ bẹ́ẹ̀ àmọ́ oṣù tó ti dúró dẹ̀ ti dúró dúró ti ti máa ń kàwá bá inside. ojú ti kán ètò tiwa lọ ń dàgbọ́ ẹ sá máa bọ̀ lápá bí. àwọn ọ̀bọ̀n ìjọkùn rẹ̀. are welcome. Thank you, sir. There, there. In fact, aṣọ fún Sade wípé afẹ́ sáré débi tó o bá dé kò dúró díà. Ó dẹ̀ tí wọ́n kẹ́ ju ju tí wọ́n lọ How are you ń bì. Àwọn ọmọ mi àti dájú nǹkan. Politics. Private business person. Uh, very nice. Mo rò pé one of these days wà bá wa ní tí a máa lè ṣe é dáadáa. Eh, maybe one of this weekend I invite you over for lunch. Daddy, ma pè yín tẹ́lẹ̀. Mọ́mí ẹ wá wo bí ẹ wá wo bí. Ó ẹ ó dàbọ̀ wá. àtìgbà tí o ti wá lóyún sí ìfẹ́ yẹn kan sọ màá sọ ó dàbí kí n sọ pé times one million a ní kò lè yẹ ẹsẹ̀ o ṣòrí nǹkan tí mò ń pray fún ni pé kó wà bẹ́ẹ̀ rẹ̀ sọ́la. mo nífẹ̀ẹ́ ìnàdúrà tí wọ́n gbà sí ọlọ́run ọba ní ọdún ó jẹ́ ká fojú ṣòro ká fi ìjọ ká wà fúnra wa títí láéláé kí ìyà kankan má ṣe yà wá ká jọ ọmọ tá a bá bí títí láé I love you so much. Because I'm not happy. Till death do us apart. mi ní pẹ́ cut ẹ̀ short nsìn since pé mi ní pẹ́ di nursing mother. Súnkàn mi ò kì í fún mi problem ṣe. Problem. Súnkàn mi ò fún mi problem o. so nice and romantic. Ah! ọkùnrin. but um, wọn náà ṣàmọ àwọn ọkùnrin nítorí pé mo ti lóyún ó di pé kò máa pẹ́ délé <laughs> mo dẹ̀ ṣọ́ọ̀bù that is the reason tó sọ kí n wá dúró sí ìbàlẹ̀ tó gbọ́n mẹ́fún máa pẹ́. Hmm? Hmm. ọkùnrin mo dẹ̀ máa ń bá a sọ̀rọ̀ pé tó rìn bá ti wà nínú condition ẹ ẹ wí kó máa pàǹpà ẹ ẹ kó máa tọ́jú ẹ kó show love sí oh. àbí. àlọ́ mo kọjá hmm. ìgbà mi ti mi àti sweet heart mi bá jà báyìí tí má ká dìbò bíi fáà níbò ó máa sọ pé mi ìmọ̀ wà òun pé kí n wá bá ẹ pé kò ṣàlàyé gbogbo ìwà òun fún èèyàn èmi rò pé ẹ fẹ́ra yín tẹ́lẹ̀ ni o ọ̀sìn nígbà tí mo mí ìfẹ́ tèmi náà dẹ̀ rí pé ah, ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. kò sí nǹkan tó jọ mí bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni wá. mi náà ti mọ̀ sí i o. <laughs> Ah, ìkúnná ẹ̀ ṣe wá gùn báyìí hmm. ṣé bíbí ń kí iṣẹ́. Ah.

níbo ló wà táriwo pọ̀ bẹ́ẹ̀. fóònù ni mo wà náà wàá láwọn ọmọ yẹn ti pọ̀ jù ní ẹkí bọ́ síta ní ìrọ̀lẹ́. wo ìyá onígòǹgì yẹn ti ń wọ́rì mi gan o mi ì lè fẹ́ sọ lẹ́nu mo sọ fún ẹ pé mo fẹ́ fi ẹ̀ mọ̀ gan tẹ́lẹ̀ àbí kí ló dé náà tó bá nira kó wàá díkẹ̀ pé o ò lówó èèwà ni kò máa lè áńkì pàǹkì fún un. sọ fún mi ò ra góòlù mọ́ mi ra góòlù ah, owó ilẹ̀ everybody fowó ẹ̀ rántí gold gold gold gold gold ní gbogbo gbà Ah. mi ò rà mi ò rà ìwọ̀nba owó tó tí mo jẹ́ màá fún padà mi ò rà mi ò rà kí ẹ ṣe rárá máa lò èyí tí mo ní iná. ṣáà òpin mi ṣe iṣẹ́ tíjà iná lọ. ó dáa o ọlọ́run akọ́lé ayọ̀ fún gbogbo wa. wò ó tiẹ̀ jí sùúrù lọ ṣé o kírẹ́dìtì tó ṣe díẹ̀ ṣá. wò ó kúnlé pè mí o ó dẹ̀ fẹjọ́ ẹ̀ sí kí mọ nǹkan tó ń ṣe láàrin wa àti bọ̀bọ̀ yẹn náà orí kọ́. bọ̀bọ̀ yìí láìkí ẹ o. kò sáà wà ló fẹ́ fi kún lè ṣe mo ti dèkẹ́ pé mi ò lè fẹ́ àbí kí ni why why why worry himself ah mo ti mú gbàgbé pa ẹ̀ kí ló dé náà. òun kan báwo ló ṣe máa sọ bẹ́ẹ̀ yìí náà ah ó ṣe máa sọ fún òfẹ́ mọ́ ó lè sọ fún òfẹ́ mọ́ náà. mo ti lẹ́yìn tí màá fẹ́ ń tèmi o. ọkọ̀ dá bẹ́ẹ̀ wí kó tó bá jẹ́ pé ìwọ náà ni ò láìkẹ́ bẹ́ẹ̀ náà ẹ́ ó dà táwa lẹ́nu tó wá fẹ́ fẹ́ǹsìn. ó fẹ́ máa ní bí mo fẹ́ máa wọ̀rí ẹ́ máa wọ̀rí. kí má wọ̀rí má wọ̀rí lórúkọ ẹ̀. Ah, ìwọ ló mọ̀ má wọ̀rí ṣá. Hmm. oyin kan oyin kan mọ nǹkan tó ń ṣe bọ́bọ́ kúnlé lọ́ọ̀vẹ́ o ó lọ́ọ̀vẹ́ o ó dá ti gbọ́ àmọ́ ṣáà mọ̀ ọkọ tó ń ṣiṣẹ́ ọlọ́run jẹ́ káàbọ̀ wọ́n gbẹ̀yìn ọ̀rọ̀ wa o. àmì o àmì ẹ̀pọ̀ báwo ni iṣẹ́ oníkan kí ló dé. kò sí ọkàn are you sure. kò sí ọkàn. oyin kan kí ló ń rò. ṣé bí o máa pẹ́ máa. o fẹ́ sọ fún mi àná kò sí náà. kí ló máa jẹ. ọmọ kan tó wù mí jẹ wọ ẹyà yes nǹkan tí bébì mi fẹ́ ni mo lè láti fún ok ẹ̀yin tẹ́ bá ti wà condition by gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ẹ̀rẹ̀ kí a máa ṣe bá a máa ṣe pé dé bẹ́ẹ̀. house wey yẹn kọ́ kò sí àrùn ẹ ò ní sọ ìdájọ́ lọ́ra ni màá tẹ̀lé bẹ́ẹ̀ màá mílè Ah, <laughs> Congratulations. it be more? dẹnu ìfẹ́ kọ mí eré bíi roma ọmọbìnrin wá sọ́dọ̀ mi ó má ti fún lóyún tó bá má yá obìnrin á má bímọ fún Súnkànmí. Ah. láti fi ṣe ìyàwó fún Súnkànmí ni irú lè fi ṣẹlẹ̀ sí mi ọlọ́run báwo ni tèmi ṣe jẹ́ ọlọ́run ah, tí mo ti torí ti ẹnìkan tí mo lé gbogbo àwọn tó dẹnu fẹ́ kọ́ mi ṣé nǹkan tó yẹ kó fi sọ fún mi lélẹ́yìí. van gobe on li makou lou e pé ọ̀rọ̀ obìnrin à ń fẹ́ obìnrin sílé is not something tí ọmọ àwọn dédé traveling to like that èèyàn gbọ́dọ̀ lúpẹ́ rẹ̀ kó tó lè tòmọ̀ lórí àwọn obìnrin ta ní ta ń tẹ̀ kò gbọ́dọ̀ ṣáà take time ẹ̀ ṣá. nǹkan tí mo ń fi sọ fún ẹ ọ̀rá ìtumọ̀ àgbàlagbà ni wọ́n and she always wants the best so I dakoda to her teens now eh? But are not getting younger òun dàgbà sí day by day ni so ṣe kọ́ tó máa ṣe on time and kíní ìdẹ̀ wà lárọ̀ọ́wọ́tó ẹ̀ kí lè tún fẹ́ ẹ́ àbí kí ló kí ló. wá bíbá ìfún láti pé ṣorí lẹ́njọ́ mẹ́ta yìí ẹ̀mí mi bá mi sọ̀rọ̀ bó dẹ̀ ṣe máa rí nìyẹn mo dẹ̀ máa ń gbọ́ràn sí ẹ̀mí náà tó ń sọ pé èmi àti ó ráì fáwà compatible. èmi pẹ̀lú ẹ̀ wà compatible. ó ṣe rí yẹn sìn ni ó ti fẹ́ máa fi àyè lẹ̀ fi ṣùkú máa gbógun láàrin èmi àti ẹ̀. nǹkan àgbà nǹkan tẹ̀mí nítorí ẹwà mo ti sọ fún ẹ and that is it good day. oyin kan. ni àṣà mi. Hello. Hello, Súnkànmí. Màmá, ṣé kò sí problem kankan? Ẹ kú ewu ọlọ́run àwọ̀ ọlọ́run àdàsí bẹ́ẹ̀ ó ti bímọ. <laughs> Eh, ọkùnrin àbóbìnrin. obìnrin àlàáfíà náà wà eh, wọ́n náà ti clean ọmọ àmọ́ wọ́n ṣadé ní problem díẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń fún lóògùn wọ́n ní kí n má torí mo wọn wọ́n ní kí n má wọrí má bọ̀ lọ́sítù. ṣé kò ní kí n kó àwọn kan wá láti lé fún. ó ti ó ti lọ lé mọ́ mo ti kó gbogbo ẹrù wá bí ìbò ṣáà má bọ̀ lọ́sítù ni màá díẹ̀ bíi ah ok mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ sí. bàbá Abigail ó yà wúlò àwọn máa retí ẹ ilé ọkọ mi ó dàbọ̀. nínú òjò nínú òru nínú bíbí àti mi ṣe gbogbo sí ọ olùlù bẹ́ẹ̀ nínú òjò nínú òru lọ́kàn mi ń gbé gọ́gọ́ sí ọ olólùfẹ́. súnkàn mi kọ́ yìí ni mo ní kí wàá yọ ayọ̀ ọmọ ni. ìyàwó ẹ̀ bímọ. bẹ́ẹ̀ ni ma. Ah, ọkùnrin àbóbìnrin. àbóbìnrin ni obìnrin á ah, eh. ọ̀lẹ̀ ni ó ṣan ẹ mọ́lẹ̀ <laughs> ó kó oríire náà eh, eh. ọlọ́run á wò ọlọ́run á dá sí. àmì àmì wọ́n ṣe sọ fún mi gan-an sísìn. àwọn ti dábẹ́ ẹ kó oríire. mo ní kí wọ́n á sọ fún ẹ̀yìn àtòyí kan. oyin kan. bẹ́ẹ̀ni ma. oyin kan ti kó kú òǹbí yìí ó ti kó gbogbo ẹrù ẹ̀ kú òlọ́sàn yìí ó ní ìlú yìí tún sùn ó pàṣẹ lọ. ó tiẹ̀ fún mi ní ìwé kékeré kan pé kí n fún ẹ. kò sí bá a ṣe bẹ̀ a ní kó dúró ó mọ̀ máa dá yún lẹ̀ fún wa kó gbá. ó kúrò lò kò sí bá a ṣe sọ fún tó o. hello. oyin kan. oyin kan kọ́ ló ń sọ̀rọ̀ ìyá ṣọ́ọ̀bù ló ń sọ̀rọ̀. ìyá ṣọ́ọ̀bù. ta ló ń sọ̀rọ̀. súnkànmí ló ń sọ̀rọ̀. Ah, ah, súnkànmí ṣe máa máa parọ́ fún ẹni. wọ́n ní ẹ̀yìn ó ti kó kú olè yìí ó tún oyún tún wẹ̀sọ̀ owó ẹ̀ báyìí mà ní. wo mi ì lè parọ́ fún ẹ ó ti dúrọ́ọ̀pù fóònù ẹ̀ fún mi ó lóun ò fẹ́ kí anybody mọ ibi tóun wà ṣé máa máa parọ́ fún ẹni ó tún fún yín ní fóònù. ó ti fún mi pátápátá ó ní kí n máa lò. ẹ jẹ́ kí n máa lọ ń gbà yẹn kí n lọ wo ìyàwó mi lọ sí ìyàwó. ọ̀dà kó kí wọn o ilé o pé wo ọmọ náà. esma ṣé kò drop address nǹkan. ọ̀ wà lára rẹ̀ á lè fà. bá àbíkẹ́ rẹ̀ ó pé o àbá owó kẹ̀kẹ́ tí mo ní ọmọ wà ní nọ́ọ̀sì àmọ́ wọ́n ní ló dàbí kẹ̀kẹ́ tí ní problem díẹ̀ mo ti wọ́n ti fún lóògùn mo ti wọ́n náà lè ní ọ̀sẹ̀ díẹ̀. tọ́jú ẹ̀ ló fẹ́ẹ́ bímọ ó ní complication kan ṣá so àti fún ní drug and food anyway mo gbàdúrà pé ọlọ́run á dúró ti ẹ̀yìn àti ọmọ.